ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun tẹ́ fẹ́ fi tó tẹlifíṣọ̀n Orísun létí ẹ kàn sí nọ́mbà tí ń bẹ ní ojú yín kẹ́sì tẹ̀lé wa lórí àwọn ìtàkùn ayélujára wa at Orísun TV gbogbo ohun tẹ́ bá fẹ́ sọ fún wa ẹ fi sórí ìtàkùn ayélujára kẹ́sì tẹ̀lé wa lórí nọ́mbà tẹ́ ń wò lọ́wọ́ ẹ ṣeun. igbákejì gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn ọ̀gbẹ́ni Káyọ̀dé Àlàbí àti aya rẹ̀ Abíyẹ̀wò Àlàbí ti lùgbàdì àrùn COVID-19 eléyìí ló di mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ covid-19 pàtàkì jùlọ láti ẹnu alukoro wọn Rafiu Ajákáyé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún fi hàn wípé ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún yìí ní igbákejì gómìnà àti aya rẹ̀ lọ ṣe àyẹ̀wò àrùn covid-19 lẹ́yìn tí wọ́n fi àmì àrùn náà hàn àmọ́ èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn padà fi hàn wípé wọ́n ní àrùn náà àti wípé ní báyìí wọ́n ti ń gba ìtọ́jú tó péye bákan náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin gbogbo àwọn ènìyàn tó ṣeé ṣe kó ti ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọkọ àtaya ọ̀hún lákòótán ìjọba ìpínlẹ̀ Kwara gbàdúrà wípé kí Ọlọ́run fún igbákejì gómìnà ìpínlẹ̀ náà àti ìyàwó rẹ̀ lálàáfíà wọ́n sì gba àwọn ará ìlú lámọ̀ràn láti tètè máa fi tó àwọn elétò ìlera létí bí wọ́n bá ti ń kẹ́ fi pé ẹnìkan ti ń ní àrùn náà àti wípé kí wọ́n máa pa àwọn òfin tí àjọ NCDC gbé kalẹ̀ láti dáàbò bo àwọn ará ìlú àti láti dènà ìtànkálẹ̀ àrùn COVID-19. Àjọ tó ń ṣe ṣíṣe ìdánwò àṣekágbá iléèwé girama ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn àjọ West African Examination Council WAEC ti gbé ìlànà ṣíṣe ìdánwò ọ̀hún ní ṣíṣẹ̀ǹtẹ̀lé ìyẹn timetable jáde fún àwọn tó fẹ́ ṣe ìdánwò West African Senior School Certificate Examination ní ọdún yìí èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ sí ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún yìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọwọ́ olórí ìlú Koro Demianos Ojijeogu àjọ WAEC kìlọ̀ gidigidi fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ìyẹn SS3 candidate láti ṣọ́ra fún ìlànà ṣíṣẹ̀ǹtẹ̀lé fún ṣíṣe ìdánwò náà ìyẹn timetable tó jẹ́ ayédèrú táwọn kan gbé jáde tó sì ti ń káàkiri báyìí gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ṣe sọ wípé àwọn kò mọ ohunkóhun nípa rẹ̀ wọ́n ní ọ̀pọ̀ irú rẹ̀ ló ti gbòde kan wọ́n sì ní kí àwọn ará ìlú àti àwọn tó fẹ́ ṣe ìdánwò náà má ṣe fọkàn sí i rárá nítorí kò ti ọ̀dọ̀ àjọ WAEC jáde àjọ WAEC ti wá sọ wípé ìdánwò WASSCE yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún yìí ìyẹn seventeenth of August yóò sì parí ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí ìyẹn twelfth of September twenty twenty wọ́n wá kìlọ̀ fún àwọn tó fẹ́ ṣe ìdánwò láti tẹ̀lé gbogbo òfin àti ìlànà tí àjọ náà gbé kalẹ̀ kí wọ́n sì yàgò fún àwọn ìwà jìbìtì inú ìdánwò ìyẹn examination malpractices tó lè fẹ́ yọ wọ́n lẹ́sẹ̀ nílẹ̀ pẹ̀lú rírí dájú wípé gbogbo òfin ìdènà àrùn COVID-19 ni wọ́n pa mọ́. Gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers ti rọ àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC àti àwọn àjọ elétò ààbò káàkiri orílẹ̀-èdè yìí láti má ṣe gbè sẹ́yìn olùdíje kankan nínú ìdìbò gómìnà èyí tí yóò wáyé ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún yìí ní ìpínlẹ̀ Edo. Wike tí ó sọ eléyìí nínú ètò kan lórí amóhùnmáwòrán sọ wípé kí àjọ elétò ìdìbò náà lo àǹfààní ìdìbò ìpínlẹ̀ Edo fi ṣe àtúnṣe lórí gbogbo àṣìṣe tí wọ́n ti ṣe sẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ aṣíwájú ní ilẹ̀ adúláwọ̀ gbọ́dọ̀ máa fi àpẹẹrẹ rere lélẹ̀ lórí ìdìbò tí kò ní màgòmágó tàbí kọlùmkọ̀họ̀ kankan nínú. Wike tí ó jẹ́ alága ìgbìmọ̀ ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fún adíjedupò gómìnà ní ìpínlẹ̀ Edo sọ wípé pẹ̀lú ìrọ̀rùn ni gómìnà Godwin Obaseki yóò fi jáwé olúborí nínú ìdìbò náà gómìnà ọ̀hún sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọwọ́ kọmíṣánná fún ìròyìn àti ìlúkoro rẹ̀ Paulinus Nsirim wípé bí ìdìbò ìpínlẹ̀ Edo yóò ṣe kẹsẹ̀ járí yóò dá lórí ìgbésẹ̀ àwọn elétò ààbò àti àjọ elétò ìdìbò ìyẹn INEC ó ní nítorí àwọn àjọ méjèèjì ọ̀hún kò lè ṣe kí wọ́n má dá sí ọ̀rọ̀ ìdìbò èyí tí kì í gbé ìfẹ́ inú àwọn olùdìbò jáde gómìnà Nyesom Wike sọ wípé irú ohun tó ṣẹlẹ̀ nínú ìṣèjọba tó kọjá nínú èyí tí Adams Oshiomhole fi lọ lọ́wọ́ olóyè Goodluck Jonathan ní ilé ìjọba fún fífi ààyè gba ìdìbò tí kò ní màgòmágò kankan nínú ní ìpínlẹ̀ Edo nígbà náà ni òun tún fẹ́ kí ó ṣẹlẹ̀ gómìnà Wike sọ wípé òun àti ẹgbẹ́ òṣèlú PDP ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Muhammadu Buhari kí ó pàṣẹ wípé kí ètò ìdìbò tí kò ní màkàrúrù kankan ní nínú ni kí ó wáyé ní ìpínlẹ̀ Edo kí inú àwọn olùdìbò lè dùn kí òun àti ẹgbẹ́ òṣèlú PDP sì lè lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìdìbò gẹ́gẹ́ bí Adams Oshiomhole ti lọ dúpẹ́ lọ́wọ́ olóyè Goodluck Ebele Jonathan nígbà tó wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ nígbà náà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ṣe àlékún owó ìtanràn lábẹ́ òfin ọ̀rọ̀ kòbákùngbé ìyẹn hate speech láti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn five hundred thousand naira sí mílíọ̀nù márùn-ún náírà ìyẹn five million naira. ìjọba tún ti pàṣẹ fún gbogbo iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti máa fi àkókò sílẹ̀ fún líla àwọn ará ìlú lọ́yẹ̀ lórí àrùn covid-19. mínísítà fún ìròyìn àti ìlú koro tòun ti àṣà Lai Mohammed sọ eléyìí di mímọ̀ ní ìlú Èkó lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ń ṣàlàyé lórí àgbéyẹ̀wò ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn revised broadcasting code eléyìí wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìlúkoro àti àṣà èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní ọ̀rọ̀ láti ẹnu mínísítà fún ìròyìn àti àṣà Alhaji Lai Mohammed gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde náà tó tún wá láti orí ìtàkùn ayélujára wọn Mohammed sọ wípé àtúnṣe ọ̀hún ṣe pàtàkì ó sì wà lára àṣẹ ìjọba àpapọ̀ lórí ipa tí àjọ tó ń kójanu àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn National Broadcasting Commission NBC àti àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní lórí ìdìbò àti lẹ́yìn ìdìbò. Mínísítà náà sọ wípé ààrẹ Muhammadu Buhari ló buwọ́lu àwọn ìlànà àti àgbéyẹ̀wò náà láti lè jẹ́ kí àjọ NBC ní ìtẹ̀síwájú nínú iṣẹ́ wọn lórí ètò orí ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ìpolówó ọjà àti àwọn ètò ìbílẹ̀ mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mohammed tí ó ṣàlàyé wípé orí kejì ìpín H ti òfin tó gbé àjọ NBC sílẹ̀ ìyẹn section two H of the NBC Act fi agbára wọ àjọ ọ̀hún láti fi ìlànà lélẹ̀ fún àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àjọ tó ń rí sí ìdàgbàsókè agbègbè Niger Delta ìyẹn Niger Delta Development Commission NDDC ti sọ wípé kò sí irọ́ nínú ìwé orúkọ tí mínísítà fún àjọ náà aṣòfin Godswill Akpabio gbé jáde èyí tó jẹ́ orúkọ àwọn aṣòfin tó ti gba iṣẹ́ àgbàṣe lọ́wọ́ àjọ náà ó sọ wípé orúkọ ọ̀hún wáyé láti inú àwọn ìwé àkọsílẹ̀ tó wà lọ́wọ́ àwọn olùṣèwádìí tó ń jẹ́ forensic auditors àti wípé ó wà lára àwọn ìwé tó ṣe pàtàkì ìyẹn document tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ tí wọ́n gbé lé àwọn olùṣèwádìí lọ́wọ́. mínísítà náà ló ti kọ́kọ́ sọ wípé àwọn aṣòfin wà lára àwọn tó ti jẹ àǹfààní owó àjọ NDDC lásìkò tí àwọn aṣojúṣòfin fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lóṣù tó kọjá lẹ́yìn rẹ̀ ló sì gbé ìwé orúkọ àwọn aṣòfin tó ti gba iṣẹ́ àgbàṣe ìyẹn contract lọ́wọ́ àjọ NDDC jáde nínú rẹ̀ ní alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ọ̀rọ̀ Niger Delta Peter Nwabauchi ẹni tí wọ́n kọ sínú ìwé ọ̀hún wípé ó ti gba iṣẹ́ àgbàṣe mẹ́tàléláàádọ́ta ìyẹn fifty three project ó tún ní aṣòfin Matthew Urogide àti aṣòfin James Manager gba iṣẹ́ àgbàṣe ìyẹn contract mẹ́fà mẹ́fà lọ́wọ́ àjọ NDDC. bákan náà ni aṣòfin tẹ́lẹ̀ rí Samuel Anyanwu gba iṣẹ́ àgbàṣe mọ́kàndínlógún ìyẹn nineteen project. alága tẹ́lẹ̀ rí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àjọ NDDC nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn Nicholas Mutu náà ni mínísítà ọ̀hún sọ wípé ó gba iṣẹ́ àgbàṣe mẹ́rìnléláàádọ́rin ìyẹn seventy four contract tóun ti gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Delta àti ìpínlẹ̀ Abia ìyẹn olóyè James Ibori àti Orji Uzo Kalu pẹ̀lú bí ìwé orúkọ ọ̀hún ti jáde ní gbogbo àwọn tọ́rọ̀ kàn ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé irọ́ ni mínísítà fún agbègbè Niger Delta ìyẹn Godswill Akpabio pa mọ́ àwọn àmọ́ ní báyìí olórí ètò ìmúṣẹ́ṣe àjọ náà Charles Odili ti wá sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan wípé ìgbìmọ̀ alámòójútó fìdíhẹ ìyẹn interim management committee àjọ náà ṣe àtìlẹ́yìn fún àpabio lórí ìwé orúkọ ọ̀hún nítorí wọ́n ti wà nínú àkọsílẹ̀ tó wà lọ́wọ́ àwọn olùṣèwádìí àti olùṣàyẹ̀wò ìyẹn forensic auditors àjọ NDDC ní ìwé orúkọ ọ̀hún kì í ṣe ti àpabio àmọ́ ti àjọ NDDC ni wọ́n tún ní kí àwọn ọmọ Niger Delta torúkọ wọn wà nínú àkọsílẹ̀